وعلى آله وصحابه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته على قسم ونوبة أثر رسوله وسجد ونبي محمد صلى الله عليه وسلم إذا بناكم باء أما صلى النبي أتبقى في أبداد سبيل ناري أبدا ما نسأل أما صلى الله عليه وسلم أبدا ما نسأل الله عليه وسلم إلى مسيحي وأرحم الراحمين àwọn òbí tó bí wa ní ọlọ́pọ̀lọ́ gbogbo aná pátá ọ̀nà tó wá sí ìgbẹ́ àánú ìgbéra ìlú ara àwọn àmì. lẹ́yìn tẹ̀síwájú nínú síra sàmì ìkọ̀rí eléyìí tí a máa wa. báwo ni àwọn ní ìlú باب صيام مكان لا ولا باب ما جاء في رفض القول باب تنوى نبا fífọ ìsọdàníkú ní aṣọ àbí ibi ara. àbá ìmọ̀ kọ̀ọ̀kan wọ́n ní bá tó wọ́n ní torí pé ọ̀rọ̀ nínú sallallahu alaihi wa sallam ti bá fún mi kọ́lù. wọ́n tó tà ní ìsọ fún ọ̀rọ̀ ẹni tó wà nínú sàárè kàkà àti ìrẹ́ tí orí ní báwòlù jẹ́ kí ìtọ́sán lára ìrìn tó kì mọ́ ìtọ́kù lára rẹ̀ wàlá ń lé kó sí wàbá òun náà wọ́n ní níbí òṣèlú ìtọ́ èèyàn lọ ìtọ́ èèyàn náà ni wọ́n ń sọ pé kí èèyàn mára kó ibi ìtọ́ èèyàn ìjọba lérò pẹ̀lú lẹ́yìn ní pé ó má lọ jẹ́ ìtọ́ ẹranko àbí kọ́ má lọ jẹ́ ìtọ́ nǹkan حديثه لا يؤمن لا ماذا لا يؤمن يعني في آدم في آدم تجربة علاوة القلوب بل علاوة الأصول tí àwọn nínú ojú rẹ̀ lókè tí wọ́n náà nípa ìmọ̀ ìyẹn ní wípé àtìyàn àtẹranko náà àtìyàn àtẹranko ní oko tí ó lẹ́yìn tó jọ nínú àwọn nǹkan ọ̀gbìn wípé ìtọ́ wa lẹ́yìnká ìmọ̀dá lẹ́yìnká ìmọ̀dá lẹ́yìnká ìmọ̀dá. kódà ń jẹ nínú ìjọ ẹranko táwọn fún táwọn fún ìwòsàn ìtọ́ ràkúnmí ìtọ́ ràkúnmí àdáàlú wọn a máa mú láti dìbò ìmọ̀. bákan náà nínú wúlọ́lá tọ̀ ọ́ lẹ́yìn ìtàníyà ìlú òde. Torí kìí lé ìmọ̀ ìbẹ̀rẹ̀ pé àwọn nǹkan wọ̀nyí nígbà àdáwájú máa dá àdáwájú ìlú náà. Ẹ máa wo ìjẹ́ ìmọ̀ àdúgbò ti rí nì. Ìyá rí àwọn tó bá a ti kéré mọ́ lọ́jọ́ yìí náà. Àjọ ń gbé wọ́n máa ń bí palé tí wọ́n lọ sí tó pọ̀ wọ́n wà wá oníkà tó ń pè ní kí wọ́n á já ewu ẹ̀lú wọ́n á tó wọ́n á tó papọ̀ máa ń lò ó dáadáa tí wọ́n ti rẹ ìgbẹ́ wọn ní ìtòkò ọ̀rọ̀ dáadáa wọ́n á bọ̀ wọ́n táwọn yóò tó ti gílọ́ọ̀mù táwọn yà wọ́n wúlò pẹ̀lú ìdí gílọ́ọ̀mù kò sí ní rọ́bà tẹ̀ka ọwọ́ ọwọ́ náà ní méjì ọ̀wọ́ náà ó wúlò pẹ̀lú ìlú. Tí wọ́n sọ fún tí wọ́n sàn dáadáa pẹ̀lú ilé tí wọ́n kò dàpọ̀ mọ́ síríkì àti eré òní wọ́n wà ló pa ilé abẹ́rẹ́. Kò ní sí bọ́ọ̀sì tó wọ́n lò. Ilé ìdáná àwọn ilé ìdáná wọ́n kàtó ara já tó mọ̀ra mọ́ ní ìlú láyà mọ́ ní ilé ìdá. Wọ́n wá yóò wá sí ilé Òǹdà náà bí nígbà yẹn ti dé ilé tó bá jẹ́ bí ilẹ̀ ilẹ̀ ìgbésẹ̀ tí òkú tó òní máa lo tirẹ̀ tìbí láti rẹ́. ìyá ọ̀gá àbá ṣe ìgbẹ̀wò náà ní ilé ìgbésẹ̀ ní akẹ́lẹ̀ ìgbésẹ̀. káàná ìlú láti rí. ìyá adájọ́ náà ní pé wọ́n ní orí ń tà sọ yìí àwọn èèyàn máa fi wọn fẹ́ dábàá ìtàlù ìtàlù tó bá lọ jẹ́ ẹ̀yìn ni báyà yìí kò lẹ́tọ̀ọ́ láwọn gbé wọn lórí ìrìnàjò oníṣe léwu wọn máa dùn kan alábẹ báyìí láti ṣe èyí wọn ní àdẹ́gbà ní àkókò ìrọ̀lẹ́ kọ́ọ̀lù àdẹ́gbà ní Ismail gbọ́nà ìrọ̀lẹ́ kọ́ọ̀lù àdẹ́gbà ní rẹ́f gbọ́nà kọ́ọ̀lù ọ̀là àdẹ́gbà ní abọ́ ọ̀gbọ́nà adùnmẹ̀gbọ́nà àlẹ́ ànàbí gbọ́nà báyìí lábẹ́rẹ́ àbáwọ̀ ànàbí gbọ́nà báyìí kọ́ọ̀lù لكان النبي صلى الله عليه وسلم قال النبي إذا تباوض بعد حاجته كان يبجى به وتبرد أولا المعنى خرج كان يبجى به fún ìdíyà bùkátà rẹ̀ ìmọ̀ ájá tìlùbáwò àwọn ájá tìmọ̀dá ájá tìmọ̀dọ́rẹ̀ ájá. Bẹ́ẹ̀ nẹ́bí bẹ́ẹ̀ lọ sọ̀rí àbújá bẹ́ẹ̀ lọ sí ìtọ́jú. Àtẹ̀sùwú ni máa èmi máa bá gbé omi lọ́wọ́ màá ni màá bá fún omi wá fàyọ́ sí dúró níbi àlẹ́lẹ́ oṣù ìrìnnì náà yóò mú bọ ààyè ìtọ̀ náà àlẹ́lẹ́ oṣù ìrìnnì náà yóò mú bọ ààyè ìjẹ́ gbajúgbẹ̀ náà. eléyìí tí wọ́n jáde pẹ̀lú ilé ẹni pé ájà ni wọ́n mú wa ájà yẹn yẹ́sì mo bẹ́ẹ̀ náà àlùbáwò àlùbáwò ó ti tó ń ká sẹ́yìn ìtọ̀ àti ìjẹ́ eléyìí náà lè kó ní ọ́. tí àlẹ́gbà tí wọ́n á lọ sí kan náírà ní méjèèjì àbáwọn anábì ń dá ọ̀rẹ́ sí àwọn àti òṣìṣẹ́ lánàá kánára ti parí ájà yìí ó fi orin ló ti bọ àyè ó pé èèyàn máa tó kí ni o èèyàn máa ń fi orí pọ̀ lò láti lè máa kú ara nígbà àtàrà ilé ìkọjá nítorí amánimọ́ àwọn nǹkan tí amánimọ́ ìsìmáà tẹ̀lé báàbò ìsìmáà. báàbò ìsìmáà ló ń yí náà kọ́kọ́ tó tẹ́lẹ̀ wọ́n lè ní ìsìnbà wọ́n lè ní ìta wọ́n lè ní ìdí wọ́n lè ní ìwé àti ẹ̀rọ rẹ̀. náà kàn sí alẹ́ tó tá a lè lè láti ní ìmọ̀ra. láti ìdí wa òun ni pé ká lè gbé bí ìtọ̀ tó wà lára alágbèéyò alágbèéyò ọ̀hún. ìyẹn àdéhùn tá a kà lẹ́yìn tẹ́lẹ̀ wọ́n tún ìkújọ ní ibi láti ìbẹ̀ yìí. lórí kíkà ni wọ́n ti ìyá tó wà fún ẹni tó ti jẹ́ kí ìtọ́ mọ́tá kò lára o. وعن حدثنا محمد بن المثنى قال حدثنا محمد بن عبد قال حدثنا العامل عن مجاهد عن طاووس عن ابن عباس قال انظروا أبا عبد الله وأبا عمر مع السنة ولمر النبي صلى الله عليه وسلم بقبرين أنا بقجع بكارون عندك فقال أنا إنهما لا يعذبان سيرى مصاري لكيكي إنهما ولا ينظرون أنا بسيمو إلا يوانا تغني إزالة الشك أما تجي لكيو أما تجي لكيو لا ìnáhùnmá àwọn sábà tẹ́lẹ̀ tó dáa dábàá ti ń sọ̀rọ̀ wọ́n fẹ́ sílá yìí láti gbọ́. àlẹ́ tí wọ́n kan ọ̀rọ̀ yẹn wọ́n lọ́yẹ̀ fún wọn yìí pé dájúdájú ti adé yìí tẹ̀rẹ́ àbẹ́ ìgbọ́ àlùkàrẹ́ yìí láyé àdìrẹ́bà wọ́n jẹ ìyà lọ́wọ́. wọ́n ṣe kéde wọ́n jẹ ìyà lọ́wọ́ wọ́n jẹ lórí bí wọ́n mú jí o wọ́n ò jẹ yà ẹ̀yà lórí bí wọ́n pààyàn o ó dà wọ́n ò jẹ yà lórí bí wọ́n tí wọ́n ya ọmọ tí ò sọ̀rọ̀ tóbi lẹ́nu ọmọ tí ò sọ̀rọ̀ tóbi lẹ́nu náà tí ń ta fún àwọn òbí rẹ̀ tó kú bàbá rẹ̀ bẹ̀ tí kí àwọn olórúkọ lọ kọ́dà wà lẹ́nu. Gẹ́gẹ́ bí wọ́n jẹ́ àlẹ́ lórí. Àmà àdúgbò mà, ìmúta ẹni àkọ́kọ́ nù wọn òun jẹ́ ìyá tiẹ̀ bàbá àlùmáyà ń tóbi nínú ìgbà wò ó jẹ́ nìkan tí ò jẹ́ kí ara rẹ̀ ọmọ níbi ìtọ̀ pàìmọ́ tó ní ìjọni tí ó pọ̀ tó ní sí ìzára tó máa sọ̀rọ̀ sí ìjókòó àbúlé púpọ̀ tó ní ọ̀rọ̀ púpọ̀ ní ọ̀rọ̀ tó máa ń pọ̀ ìyẹn máa ń sí ìzára ni. Bí lárúkọ náà ń rárá èyí kan kò tún lè ẹgbẹ́ tó ló padà lè yíkà níbi náà láti lè bá orí pé tí ìbá lọ ibi títọ̀ láti ta sí ọ lájọ òkèlè gbò èyí máa kí ìrùkọ̀lọ́ àti wọn sọ pé ìgbà wọn lè yí inú àwọn tó tí káwọn ẹ̀sìn ẹ̀sìn islam ẹ̀sìn mọ́tótó ni ìṣòro lẹ́yìn mọ́tótó tí lọ́tà àwọn tẹ̀sán láti mú ìṣòro mẹ́tọ̀ òbí tẹ̀sí pé àwọn àgbàlẹ̀ jáde yóò fi jáde ó ti sọ̀ bẹ́ẹ̀ islam kọ̀ọ̀kọ̀ ẹwà gbọ́dọ̀ àgbàdo jáde ní ọmọdé ńta gbangba ẹni tó lù. Kàrà ó ti àgùntà ní ẹgbẹ́ tó ti tọ̀ yẹn wọn àti máa ní ìwò rẹ̀. Bàbá jùlọ àlẹ́ àwọn ọdún àlùmọ̀ká lábọ̀ àwọn èyí bá ní lù. Kí ni àgbẹ̀dẹ àwọn àlùmọ̀ká lábọ̀ òun náà nílò láti ìdòdó láì obìnrin bí orúkọ. Àwọn àlùmọ̀ká lábọ̀ yẹn ìwé ìdúró ọ̀gá ọmọ mùsùlùmí ó wá jáde pẹ̀lú dókítà nìkan ní wàá jáde síta àwọn bọ́ọ̀lù ti dàjà wájú ilé àwọn ọmọ ẹ̀fọn ni ní ìrọ̀bà lọ́dọ̀ ní ìdílé o. bàbá àtàlẹ̀ wọ́n wọ́n rà ní bàbá àtàlẹ̀ wọ́n wá sí bàbá àtàlẹ̀ rẹ̀ náà níbi dókítà tọ́wọ̀. gbogbo eléyìí ọ̀bá àbúrò lẹ́nu ìdílé o. bákan náà àwọn ìwà ń sọ fún wa nítorí ìtẹ́yìn ìlú gbẹ̀yà sí káàmù láyọ̀ kì í ṣe títọ̀ ọ̀kan lára kì í ṣe títọ̀ ọ̀kan lára rẹ̀. ọ̀nà tí wàá lè má ti sá lára ọ̀nà ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ̀ ọmọ kan lára rẹ̀ tọ̀ ó ti lè fi ọmọ ká tó òye. àbẹ́ni tó tọ̀ tó dábà ó tọ̀ náà dábà ó sì mára ara eléyìí náà nínú táwọn ẹni ìjẹ̀wé àgbà àríkà ní ìjẹ̀wé àgbà wàá nàlẹ́ ààbà ìjọ́ni kejì bàbá náà yẹn ti dín nàní náà òun jẹ́ onírè òfófó bẹ́ẹ̀ náà ni ọ̀gá gbogbo òbẹ́yẹ ọ̀gá tẹyọ òdekù láti da àárín olóńgbẹ méjì mú lọ́pọ̀ ní ó yàrá pẹ̀lú bí lórí lọ́pọ̀ tí bí náà lọ́pọ̀ pé àwọn àtẹ ìdíra wọn bára wọn jà lórí ọ̀rọ̀ tó tó ga lórí ọ̀rọ̀ tó yẹ káwọn bára wọn jà bí ẹ̀rọ òbí àti ìdìbò táwọn ẹ̀rọ wọn bára wọn ìyá ní ìdí káyọ̀ máa káyọ̀ máa tẹ̀lé àwọn léṣe. torí pé mẹ́rẹ̀ torí pé sọ̀rọ̀ tó ti nínú nípa ẹni yẹ ọjọ́ àtọ́jú. wọ́n ti tẹ̀lé kó yíwa náà o. torí wọ tí wọ́n wá sọ tẹ̀lé tí tẹnìkan mọ́ tó dínú yìí. ìyá náà ti lọ sọ fóun náà. yóò tún sọ ọ́ náà lọ sọ ìyá náà fóun náà ìwọ́lẹ̀ mọ̀. torí ìdí aburú lápáta ni wọ́n ń dá lọ òun wọ́n máa ń dá àárín àwọn èèyàn rú. tó máa á kọ̀nà jẹ ìjà lẹ́yìn olóòwò àlejò wa mú jẹ ìjà ìyẹn ní samson náà inú ọwọ́ ọ̀pẹ àlejò wa mú àbíkájú ọwọ́ dàbínú àlejò wa mú òlẹ́sẹ̀ ní jẹ ìjà tó. àlejò wa nà sí méjì àwọn náà àlejò nà sí méjì àlejò wa dùn nínú pàtàkì àlejò lẹ́yìn àlejò là sí méjì. fàbára gba ètò lè tẹ̀lé ọwọ́ àti ọ̀pọ̀ kan ọwọ́ àti ọ̀pọ̀ kan ọwọ́ àti ìbọ̀rẹ̀ níbi ètò lè tẹ̀lé wà nígbà ẹ̀yọ kọ̀ọ̀kan ó sì ti sàárè rẹ̀. ọ̀run àwọn kan wà lórí ìbára ìgbé yàrá òkú lọ́la lè jẹ́ lọ ìrìn àmà sàádá yóò ṣe tó pé ọ̀run àlejò àìsà olù máa lé yóò kà táwọn ilé ìgbìmọ̀ ìpìlẹ̀ rẹ̀ yọ̀bá ti jẹ ọlọ́run lè máa ọlọ́run lè lò ní sábàbí fún wa ọlọ́run wa ti ìyá wọn ní ti yẹ. ìgbọ́nà ọba àti ọlọ́run lè bẹ́ẹ̀ ó gba àwọn ti ìyá wọn ní ti yẹ. àgbàlá ilé náà sẹ́yìn ìdókòwò ìwádìí wọn ti ń pé káàárọ̀ ọmọ lọ gba àwọn sàárè káàkiri káàárọ̀ ọmọ lọ lè já ilé ọwọ́ ọ̀fẹ́ káàárọ̀ ọmọ là ṣé àwọn tẹ́ lọ sí náà tí wọ́n ti mọ ọ̀fẹ́ ní ìyá ni wọ́n túmọ̀ rẹ̀ yẹ pé òun sọ pé ẹni ìyá ni wọ́n nìyẹn. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní wípé àwọn abáàdì mọ́ dára ló dé. eléyìí lẹ́kùn níyà ti nàbí yìí ní àwọn kàkà bùrà lẹ́sìn lẹ́ka yìí. nígbà lẹ́sìn ló kọjá lọ sí sàárè òun bá mọ̀ pé àwọn kan jẹ́ àlọ́ sàárè tó lè wọ ní ọmọ ẹgbẹ́gàn nígbà tó ń ṣe léwu láyé àtàjù bàbá yìí kò káàkà ọ̀rọ̀ aṣọ ilé ọ̀rọ̀ bí igi kan bọ́ inú sàárè oríṣi léwu abẹ́rẹ́ ọ̀rọ̀ àdìmọ́lá tí wọ́n bá lọ́kọ́ fún wa ní àgbọ̀lé ilé ìlú ìgbìnà wà ní ìtajú mọ́tà ń bọ̀ iná ọlọ́run ló ń wò wọn láyé àti ìrẹsì àwọn ọ̀tọ́ lọ́wọ́ adáàdàbí ìdìnnà وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته